tí ń fún anabi wa muhammadu sallallahu alayhi wa sallam ètò adabu dunya wa din tí ó ṣe àkójọpọ̀ àwọn ẹ̀kọ́ ẹ̀sìn islam èyí tí a fi ṣe ayé eré tí a sì fi rí ọ̀run wọ̀ èyí tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo rọjí olùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ìlú ògbómọ̀ṣọ́ ń bí tí wọ́n ti máa ń dánilẹ́kọ̀ọ́ nípa adabu duniya wa din wọ́n tún ti wà ní orí ètò ní èní láti bá a tẹ̀síwájú. Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Fassalamu alaykum wa rahmatulahi wa barakatuh. àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí tọrọ máa níyàn àníyàn lédè lárúbáwá òun náà ni alqasd àdìsọ́kàn ṣùgbọ́n nínú ṣẹ̀ríyà. òun náà ni al-azmu ala fi'l at-ta'ati taqarruban ila Allah azza wa jal ká ní ìpinnu ọkàn láti ṣe ọ̀kan nínú àwọn iṣẹ́ yìí tí ọlọ́run ọba fi pa wá láṣẹ tó ní í ṣe pẹ̀lú ìtẹ̀lé tọlọ́run ìtẹ̀lé tànábì pẹ̀lú àdìsọ́kàn pé a fẹ́ ṣe bẹ́ẹ̀ láti fi wá ti súnmọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. eléyìí ni àníyàn àníyàn ó pàtàkì púpọ̀ nínú gbogbo sẹ́tìyàn bá ń ṣe tó ní í ṣe pẹ̀lú ìjọsìn nítorí pé bá ń tẹ́ lásán iná ní gbogbo téèyàn bá ń ṣe níjọsìn yìí máa já sí nígbà a bá ti yọ wá àníyàn kò ń bẹ. bẹ́ẹ̀ sì ni gẹ́gẹ́ bí al-Imam Ibn al-Qayyim rahimahullah ti ṣe sọ wọ́n ló ṣòro láti ya èèyàn ya àníyàn nínú gbogbo iṣẹ́ tó nítorí pé àníyàn ní í ṣe pẹ̀lú ní téèyàn sọ́kàn gbà lérò pẹ̀lú ní fẹ́ ṣe èròǹgbà sì máa síwájú iṣẹ́ àdìsọ́kàn òun ní léwájú a wá ní àdìsọ́kàn àti ṣe tó wọ́n tẹ̀lé ní ṣíṣe ní pàápàá nǹkan kan bẹ tó ṣe pé òun ò lè dá wà òun pẹ̀lú àníyàn náà ni wọ́n á máa jọ rìn òun náà ni al-ikhlas ṣíṣe àfọ̀mọ́ àjọsìn fún Allah ẹnikẹ́ni tí ó bá ṣe àfọ̀mọ́ àjọsìn rẹ̀ fún Allah tó jẹ́ pé ń ṣe ní sẹ̀sìn yẹn nítorí ti Allah kò sẹ́ nítorí kárí mi kò sàṣe kò sàṣe ń ṣe ni láti fi wá dáadáa tí ń bẹ lọ́dọ̀ Allah ó ń ṣe ni láti fi jẹ́ni tí ó là kúrò nínú aburú tí ń bẹ lọ́dọ̀ Allah àníyàn torí tọ́lọ́ ni mò ń ṣe ń ṣe yìí kò lè dá dúró láì jẹ́pọ̀ pẹ̀lú àníyàn ìyẹn al-ikhlas abáníyàn rìn ní al-ikhlas torí ẹ̀ làwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà ẹ̀ sọ pé láàrin àníyá àti al-ikhlas àjọṣepọ̀ kan bẹ láàrin wọn wọ́n ń pè ní alaqatul umumi wal khusus yẹn ni pé gbogbo ikhlas àníyàn ní máa bá rìn ṣùgbọ́n àníyàn lè dá wà láì kò sí ìkíláàsù pẹ̀lú ẹ̀ a máa ń wí eléyìí ní èdè ẹ̀kọ́ wípé kullu ikhlaasin niyya wa laysat kullu niyyatin ikhlaasa torí tí pàtàkì tí al tó pàtàkì ká ṣẹ̀sìn ká ṣàfọ̀mọ́ rẹ̀ fún Allah kọ́ ọmọ yìí ọkàn rẹ wò pé ní tí mo fẹ́ ṣe yìí ṣé torí ni mo ṣe fẹ́ ṣe é àbí kárí mi ló jọba ló jókòó sínú ẹ̀mí mi tí mo fi fẹ́ dáwọ́lé iṣẹ́ yìí mo fẹ́ káwọn èèyàn rí kán gbósù bàràbàǹdò fún mi ṣé ní tó wà nú ẹ̀mí mi mo fẹ́ kí ayé gbọ́ kọ́ràn án mà kán fọ́ rere nípa mi ṣé ní ló wà nú ẹ̀mí mi tí mo fi fẹ́ ṣiṣẹ́ yìí ó pàtàkì púpọ̀ pé kóníkálukú kó máa yẹra rẹ̀ wò bẹ́ẹ̀ nítorí pé gbogbo wa náà pátá là ń gbìyànjú gbogbo wa pátá náà là ń ṣe iṣẹ́ ìjọsìn tá a bá jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kì í ṣe gbogbo àwa tá à ń gbìyànjú tá à ń ṣiṣẹ́ ìjọsìn ní ẹ̀sìn wa máa jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Allah nítorí pé a ti rí pé o ṣe sọ́lẹ́ a a sì rí pé o ṣe sọ́yàm a rí pé o zakẹ́ a rí pé o ṣe hajj a sì rí i pé ó jẹ́ni tó ṣe wípé fi gbogbo ògbà fẹ́ mójútó ìmọ́tótó ara rẹ nípa akọ ọbẹ̀ nínú àlùwàdà. a sì rí pé dodo ọ ń sòdodo wọ́n ń ẹni láti ṣe dáadáa ó sì máa ń kọ ìbàjẹ́ fọ́mọnìyàn òun tiẹ̀ máa jagun sójú ọ̀nà èyí fẹ́ kí aburú ọ̀ráyè jókòó tẹ́ ní sáàárín àwọn èèyàn gbogbo ọ̀nà lọ́ọ́ máa gbà láti sánà kí dáadáa kọ́ra ìjókòó sáàrin wa gbogbo àwọn ṣe dáadáa dáadáa tó ń ṣe yìí tó ń ṣe nítorí Allahu tó lẹ́sàn ni àbó ń ṣe nítorí ọmọ èèyàn tí ò ní nǹkan kan tí fi sànyà eléyìí pàtàkì náà lọ́lọ́run ẹlẹ́dàá wá sọ nínú ayẹlẹ́ karùn-ún إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة ọlọ́run ni a ò pa wọ́n láṣẹ pẹ̀lú nǹkan kan kìí sẹ̀yìn àlùmọ́ ànábì sallallahu alayhi wa sallam nìkan láti ìjọ tí ọlọ́run ọba ti ń ṣẹ̀dá àwọn ẹrú ẹ̀ títí tó fi dórí àwa àjọ ọ̀gbẹ̀yìn ọlọ́run ọba òfin kankan pẹ́ni kankan láṣẹ pé ẹ máa dáko fún mi ẹ máa bá mi sin adìẹ ẹ máa bá mi sin ewúrẹ́ ẹ máa bá mi ṣe káràkátà kẹ ẹ máa kówó fún mi àólùbìlà ọlọ́run bò fi gbogbo nǹkan yìí kò fi pa wá láṣẹ kókó nǹkan ẹyọ kan eléyìí bá fi pa gbogbo èèyàn pátá káfà òun náà ni nǹkan ẹyọ kan tá a fi pa wá ju pé ẹ máa sin lónìí kan lọ. mukhlisina lahu ddin kẹ́sì máa ṣàfọ̀ mẹ́sìn yìí fún un. ẹ má ṣe gbé ní tọ́jẹ́ ti Allahu lọ bẹ́ẹ̀ lómi ẹ má ṣe bá awórogún nínú ìjọsìn. ẹ ti mọ̀ pọ́lọ́wọ́n ọba ló dá yín ó nìkan ṣoṣo náà lọ́sẹ̀ dá yín. kò ní alátìlẹyìn olùrànilọ́wọ́ abánimúgbálọ́wọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fúnni ní ìgbà tí ń ṣẹ̀dá yín. ètí rí tó fi wá jẹ́ pé ńgbà tó bá kan kẹ́ ẹ sojúṣe yín lágbọ́n ti Allah ẹ máa wá dalúrú papọ̀ mọ́sápà ẹ máa wá fa àwọn kan sorogún fún Allah mukhlisina lahu ddin kẹ́ ẹ ṣe àfọ̀mẹ́sìn fún Allah kò séyìí tó kéré nínú ìjọsìn kò sì séyìí tó tóbi nínú rẹ̀ eléyìí tí ààyè ti gbà wá láti máa wá pín in láàrin ọlọ́run àtẹlòmíì lópin ìgbà téèyàn fẹ́ wọná rọrùn mukhlasina lahuddin ẹ ṣàfọ̀mọ́ ìjọsìn yín fún Allah inú ọkàn láti máa ìyàtọ̀ láàrin ẹni tí ń ṣe kárí mi àti ẹni tí ń ṣẹ̀sìn nítorí Allah ọkàn ni ó ṣàfihàn ẹni tí ń ṣẹ̀sìn tiẹ̀ nítorí ti Allah àti ẹni tó ṣe wípé àṣehàn àṣegbọ́ ni nǹkan ti bẹ nínú gbáàyà ẹni ó fẹ́ àtẹni tó fẹ́ tara rẹ̀ gba òṣùbàrà bàǹdù lọ́dọ̀ mi yàn ọkàn náà ni ó ṣe ìpínyà eléyìí là ń pè ní al-ikhlas kásàfọ̀mọ́ àjọsìn fún Allah ẹni ó bá ní al òun gangan ní jọ́sìn fún Allah ẹni ò bá ní al-ikhlas ntọ́ dájú sáká òun náà ní pé àṣegbára gbóná àṣedànù òun náà ní gbogbo ìjọsìn wọn máa já sí mukhlisina lahu ddin bí kẹ́ ẹ máa ṣe àfọ̀mẹ́sìn fún Allahu lónìkan hunafa kẹ́ ẹ sì fi àwọn ọ̀nà eléyìí tọ́lọ́ tó ní í ṣe pẹ̀lú ìṣẹ́bọsọ́lọ̀ kẹ́ ẹ pátì kẹ́ ẹ wá mórílé ojú ọ̀nà eléyìí tó là gaara tó ní í ṣe pẹ̀lú pọ́lọ̀ nìkan lẹ́ẹ̀máa sìn kọjá pé ńlẹ́ẹ̀mú pa ntọ́lọ̀ ń fi pa wá láṣẹ nù wa yuqimus salata a sì tún pa wá láṣẹ kó wọ́n máa gbé sọ láti dúró ọ̀sọ́lẹ́tù tọ́lá ń fi pa wá láṣẹ tọ́jẹ́ pé àkókò márùn làwa ń ṣe sọ láti yí àwa mùsùlùmí lójúmọ́ kì í máa sórí wa nìkan ló ti bẹ̀rẹ̀ sọ̀lẹ́tù ti wà láti ìjọ́ tọ́lá ti ní káwọn ẹrú ọlọ́run máa sin òun bó tilẹ̀ jẹ́ wípé ìyàtọ̀ lè wà láàrin òǹkà ayé sọ̀lẹ́ tọ́lọ̀ ń làbọ̀ àwọn aṣíwájú tiwa lọ́rùn ìyàtọ̀ tún lè wà láàrin ọ̀nà tọ́lọ̀ wọn bá kọ́ ọ́ wípé káwọn máa ṣe sọ̀láàtì wọn sírú ọ̀nà tọ́lọ̀ wọn bá fi pa wá láṣẹ ká máa ṣe sọ̀láàtì tiwa bó tilẹ̀ jẹ́ wípé àwọn nǹkan kan ń bẹ tí àwọn sọ̀láàtì tiwa àti tiwọn fi jọra wọn gẹ́gẹ́ bí ọlọ́run ẹlẹ́dàá wa bó ti ṣe sọ nípa àyà Ànábì Ìsá Maryamu alayha salam tọ́lọ̀ ní ya Maryamu qunuti li rabbiki wasjudi warka'i. máa ìwọ mọ̀ríyàmù dúró dúró lórí ipò ńsìn ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ dúró lẹ́ni tí ń ọlọ́run ọba kó o sì tún jẹ́ni wípé yọ fún ọlọ́ kó o sì jẹ́ni tí ṣe rúkú máa tẹ̀ pẹ̀lú àwọn ẹni tí ń fún kùnúùtù ń bẹnu sọ̀láàtì tiwa àwa náà máa dúró láti dúró ṣẹ̀sìn fún Allah sujud àtúnrí nínú sọ̀láàtì tọ́lọ ní kí Màríyámù ó máa ṣe ìforíkalẹ̀ ìforíkalẹ̀ méjì méjì láàmà pé ń bẹnu rákà kọ̀ọ̀kan nínú àwọn sọ̀láàtì tá a ṣe warka'i ma'a raki'in ti máa rùkú pẹ̀lú àwọn ẹni tí rùkú inú sọ̀láàtì wa ni rùkú tún wà gbogbo eléyìí ń ṣàfihàn wípé ó ṣeé ṣe kí òǹkà ayé sọ̀láàtì tí wọ́n yàtọ̀ sí tiwa ó sì tún ṣeé ṣe bákan náà kí ọ̀nà tọ́lọ́ wọn bá pa wọ́n láṣẹ kí wọ́n máa gbé sọ̀láàtì tí wọ́n gbà kọ́ yàtọ̀ sí tiwa ṣùgbọ́n àwọn nǹkan ń bẹ tó ṣe pé sọ̀láàtì tiwa àti tiwọn fi jọra wọn gẹ́gẹ́ bí àyà yìí tọ́ka sí rùkúù àwọn náà ní rùkúù ó sí foríkalẹ̀ ìforíkalẹ̀ ń bẹ́ẹ̀ nù sọ̀láàtì tiwa náà ó tún tọ́ka sí kùnút ìdúróṣẹ́sì ìdúróṣẹ́sì náà tún bẹ́ẹ̀ nínú sọ̀láàtì tiwa náà torí ẹ̀ wa yuqimu sọ̀láàtì wa yu'tu zakat àti kí wọ́n máa yọ zakat ká máa yọ zakat kì í ṣe nǹkan tó ṣe pé a ṣe àdáyanrí rẹ̀ fún ìjọ ta nabi wa Muhammad sallallahu alayhi wa sallam nìkan yàtọ̀ sáwọn ẹni tó síwájú ẹ̀ gbogbo wa pátá porongodo náà lọ́lọ́wọ́n bá fi zakat ló tún fi pa aláṣẹ gẹ́gẹ́ bí anabi isa aleyhi salam bó ti ṣe sọ nígbà kékeré rẹ̀ nígbà tí ìyá rẹ̀ gbé wá báwọn èèyàn rẹ̀ tí wọ́n ń pè bolo ti rọ́mà ìwọ́tọ̀ lọ́kọ ṣáájú a sì má bàbá rẹ̀ a má bàbá rẹ̀ léèyàn abú a sì má ìyá rẹ̀ lálágbèrè panṣágà táwa lọ fi ti ẹjọ́ mọ̀ríyàmù aleyhi salam Ọ sọ́mọ rẹ̀ anabi Isa gẹ́gẹ́ bí àdéhùn eléyìí tóun àti tí ti jọ ní lórí wípé àìbáàmà tó pàdé èèyàn kan nínú àwọn èèyàn wọ́n bi ọ́ léèrè nípa mi pé bolo ti rí mi sọ fún wa wípé o ti ṣe ìlérí ìkẹnuró fún Alamin wípé ìwọ ò ní bẹ́ẹ̀ lónìí yìí báyìí wọn ò ní bẹ́ẹ̀ nìkankan sọ̀rọ̀ so ó wá sí anabi isa ó ní kí wọ́n máa bi léèrè àwọn wá ń wojú ara wọn kékeré ń sí tí nǹkan bá ń ọ nǹkan kan ò sá wa ṣé irú ọmọ tí sọ gẹ́gẹ́ bó ṣe pé anabi ń bẹ́nu àwọn ọmọ tí wọ́n jẹ́ ẹ̀ta oró tọ́lọ̀ ń fún lọ́rọ̀ sọ láti kéékèèké wọn. ọlọ́run fún wọn lọ́rọ̀ sọ láti kéékèèké wọn. gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ pé Ibn Jurayj bákan náà ọmọ tó ṣe pé ń bẹ ní ibi tí ìyàwó ọlọ́lá Misr tó ti ń wá Yusuf alayhi kọ́bọ̀ ń zina nínú àwọn ọmọ kéékèèké tó lọ́n fún lọ́rọ̀ sọ láti kéékèèké wọn wà lórí ìtẹ́nu Isa náà nínú wa Isa nínú ọ̀rọ̀ ó ní wa awsani bis-salati waz-zakah ọlọ́run pa mí pé ńgbà tí mo délé ayé yìí kí n máa ṣe sọlẹ kí n sì máa yọ zakat kí n máa ṣe sọlẹ́ kí n sì máa yọ zakat. nínú a rí i pé ọlọ́run ọba wa ó fi hàn wá pé àwọn ẹni tó kò pa wọn láṣẹ kankan nínú àwọn tírà tó sọ̀kalẹ̀ fún wa kò sì fi nǹkan kan pa wọn láṣẹ lórí ahọ́n àwọn aránṣẹ́ tọ́lọ́wọ́n bá rán sí wọn ju wípé kí wọ́n máa ṣàfọ̀mọ́ àjọsìn fún Allahu Rabbul Alamin lọ eléyìí náà ni tọ́lọ́wọ́n fi pa wá náà láṣẹ àwa tá a dé ní àkókò ànábì gbẹ̀yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tó fi hàn wá nínú àyà yìí náà ìpinnu tá a tún fi pa wọn láṣẹ náà ni kí wọ́n ṣọ́ra yẹra fún ìṣẹbọ sọ́lọ̀ wọn bá wọn ò gbọ́dọ̀ fi nǹkan kan sorogún sọ́lọ̀ nínú ìjọsìn nítorí pé ẹni tó bá fẹ́ soríire ọlọ́run ẹlẹ́dàá wa nìkan ni ó máa sìn kò ní í sìn nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ nítorí pé ọlọ́run lọ́la àlùjáná tó ń fẹ́ lọ́dọ̀ òun náà ló sì níná eléyìí tí ó wọ̀ láti wọ̀ tọ́ǹbà ń fẹ́ láti ni tí ó ṣalábàápàdé dáadáa tó fojúsùn lọ́dọ̀ Ọlọ́run kí aburú àyè tí ò dáa tó ọ̀fẹ́ wọ̀ kọ́ má jẹ́ tiẹ̀ a gbọ́dọ̀ àjọsìn fọ́lọ̀ ó sì gbọ́dọ̀ sá tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kúrò níbi gbogbo ìṣẹ́bọsọ́lọ̀ gbogbo à papọ̀ mọ́sápà nínú ẹ̀sìn kò gbọ́dọ̀ tọwọ́ rẹ wá gbogbo àmà pé nǹkan mí ìyàtọ̀ sí Allah nítorí pé ọ̀pọ̀ àìmọye lórúkọ ọpọlọ ńlá ń sìn iná lọ jẹ́ pé wọ́n ti fagbọn ọlọ́run ọba yá nǹkan míì tó yàtọ̀ sọ́nà ọba ni wọ́n ń pè àbí kí ni wọ́n rò pé ń bẹ nú ọ̀fọ̀ sọ́lọ̀ náà ni wọ́n máa fọ̀fọ̀ pè kí ni wọ́n rò pé ń bẹ nú àyájọ́ sọ́lọ̀ náà ni wọ́n máa fi pè kí ló rò pé ń bẹ nínú ògèdè àwísẹ̀ àfọ̀sẹ́ sọ́lọ̀ náà wọ́n máa fi gbogbo àwọn eléyìí náà pè. ṣebí wọn náà mà dájú ike lórúkọ ọpẹ́ lomi ń ṣàdúrà ńṣe ní ṣẹbọ sọlọ wọn bá bọyọ mà àbí ọmà nígbà tá à àwọn orúkọ kan tí ò sí nínú àwọn orúkọ Allah tá à ń pe Ọlọ́run láwọn orúkọ tó ṣe wípé dájú ni pé nǹkan ti tara bẹ́ẹ̀ ọ̀dẹni tó ṣẹbọ sí Allah Rabbul Alamin bí kò máa pé kíní ya èlò àjàjà bíìlù sàdàdà àti gbogbo àwọn bíìlù bíìlù bíìlù báwọn ò ti ń wọn bá ó wá ní ẹ nǹkan tó ṣẹlẹ̀ ní pé àwọn rọ̀háníà ni àwọn rọ̀háníà ló ń màlẹ́kà ni bí àbáwọn ànábì ọlọ́run ó kúkú pé ní tó ń ṣe lórúkọ tí ń jẹ́ pàápàá kó o lè bá a tètè múra láti sá fún un tí ọ̀dà ti ṣẹbọ sọ́lọ̀ wọn bá nìyẹn sọ́lọ̀ wọn ni rọ̀háníà tó fi jẹ́ pé rọ̀háníà ni wọ́n ń pè yàtọ̀ sí wa ní ẹ máa pè mí bá ti tẹ́ ẹ bá ti pè mí wọ́n máa jẹ́ yín. ولله الأسماء الحسنى فادعوه بها tọ́lọ́run ọba nìkan làwọn orúkọ tó rẹwà jù torí náà ẹ máa fi wọ́n pe allah àwọn orúkọ allah wọ́n hàn dáadáa nínú alukur'an wọ́n pọ̀ jantirẹrẹ nínú sunna anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sì jẹ́ pé àwọn orúkọ ọlọ́run ọba yóò wù ọ́ láti fi máa pọ̀ ọlọ́run àwọn èyí tó fi pera rẹ̀ nínú alukurani kọjọ́ lójú láti fi pe ọlọ́run àwọn orúkọ kan tí ò nítumà ó kọ àǹjànú lọ́ọ́ máa wá pè ló kọ pòǹpẹ Allah tó bá síbẹ̀ ó ti ṣẹbọ sọlọ ọlọ́run ọba ní wallahu alladhi la ilaha illa hu alimul ghaibi wash shahada huwa ar-rahmanur rahim. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم إذا دي أقبل nínú àwọn abọ́lọ̀ ti ṣe fi àwọn orúkọ rẹ̀ mọ́ wá nínú alukur'ani alukur'ani tó ṣe pé nínú rẹ̀ náà la tún ti rí ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ti ń sọ fún wa pọ̀ nìkan ló ní àwọn orúkọ tó rẹwà jù àwọn orúkọ tó rẹwà jù yìí ni kẹ́ ẹ máa fi pé òun kì í wá ṣe pé àwa ló máa gba orúkọ kórúkọ kan tí èsì ti Allahu a máa wá pe orúkọ yìí lérò Allahu nítorí pé ẹni bá ṣe bẹ́ẹ̀ ó ti ń fi ẹ̀sọ́ ṣẹbọ́ sọ́lọ́ wọn bá nìyẹn téèyàn bá sì fẹ̀sọ̀ ṣẹbọ sọ́lọ́run tó kú lórí bẹ́ẹ̀ yóò fẹ̀sọ̀ wọná jahannam kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́mọ̀ sí wa lọ́sẹ̀ bọ̀. akramakumullah nínú hadith kan eléyìí tí imaamu ahmed rahimahullahu ta'ala tó gbé jáde nínú musnad rẹ̀ hadith yẹn ó ṣe àkójọpọ̀ àdúrà eléyìí tó lọ́wọ́ máa fi gbé ìdààmú àti ìpájú tó fi máa ń gbé kúrò fún ẹrú ọlọ́run ọba eléyìí tánàbí sallallahu alayhi wa tó léèyàn ò lè fi àdúrà yẹn kéèyàn fi bẹ́ lọ́n àfi kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó bá yẹn gbé ìpọ́njú àti ìdààmú tí bá ń bẹ pẹ̀lú èèyàn kú. àdúrà tó ní allahumma inni abduka ibnu abdika ibnu amatika naasiyati biyadik maadin fiya hukmuk cadlan fiya qadaa'uk. أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي أجلائي سبحان الله ما نبي تسوي جلناني يعني باو nù pọ́njú قاجو أبا باو ìlàhí ló دامو إلهي لبا قاكاليكي وجوك بادو pakaleke ojo ogbadun teeyan ọlọ́run ọbọ̀ tara rẹ̀ yóò bá yẹn sípayà ìdààmú àti ìpájú ìṣòro àti wàhálà eléyìí tí ń bẹ ní iwájú èèyàn kí wọ́n á làjọ àyíkó sínú as'aluka bi kulli ismin huwa lak mò ń tọrọ lọ́dọ̀ ọwọ́ ọlọ́run pẹ̀lú gbogbo orúkọ tí í ṣe ti ìwọ ọlọ́run sammayta bihi nafsak eléyìí tó fi sọ́ra rẹ̀ aw anzaltahu fi kitabik àbọ̀ sọ̀kalẹ̀ nínú tírà rẹ̀ kan aw allamtahu ahadan min khalqik abófin mẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ tẹ́lómi ọ̀mà yàtọ̀ sóun nìkan aw ista'tharta bihi fi ilmi al-ghaybi 'indak àbíwọ̀ nìkan ló tiẹ̀ dáàmà nínú ìmọ̀ àkọ́kọ́ tí ń bẹ lọ́dọ̀ ọwọ́ ọlọ́run ẹnìkan kan ọ̀ma ju ọwọ́ ọlọ́run ọba lọ. torí ẹ kọ́ wá sí alukurani alápọ̀nlé ní ìtútù ọkàn mi sì fi gbé ìdààmú àti ìpọ́njú tí ń bẹ ń wájú mi kúrò anabi sallallahu alayhi wa sallam ní èèyàn ní ìsì àdúrà yìí o láti dojúkọ ìpájú àfikọ́ náà wọn bó gbé kó fún yàn wàhálà ni àìrẹ́dọ̀fin lórí òróǹro ni àfikọ́ náà wọn bó mú kó fún yàn ẹ wo àdúrà yẹn bó ti ṣe ga tó ó ní í ṣe pẹ̀lú wípé gbogbo ní tí bá sorúkọ ọlọ́ èyí tá a mà èyí tá a mà èyí tẹ́dọ̀ ọlọ́run kan mà èyí tẹ́nìkan nínú ẹ̀dọ́ ọlọ́run ọba ọ̀mà àti fi tó yàtọ̀ sí ìwọ́tọ̀ nǹkan pòókò àlùjáde tó ń tara rẹ̀ dànù ó ń pokò àlìjánu ó ń tanra rẹ̀ dànù nílẹ̀ àlìjánu lè ṣe gánà rì yàtọ̀ sí ntọ́lọ́wọ́n bàbá fẹ́ sí àlìjánu ò tó láti mú dáadáa wá bọ̀ yàtọ̀ sí dáadáa tọ́lọ̀ ń kọ pé yóò sọ àlìjánu kan ò sí tó lè má burúkú fún ọ yàtọ̀ sáburú tọ́lọ̀ ń kọ pé kò ní sí ọ torí de eléyìí ká máa jọ sin wa fọlọ́ ká jìnnà sí gbogbo ọ̀nà tí wọ́n máa gbà ṣẹbọ sọ́lọ̀ ó pàtàkì al ìsàfọ̀mẹ́sìn fún Allah èèyàn ò lè ni tó ní al-ikhlas láì jẹ́ pé ń ṣàyẹ̀wò ọkàn rẹ̀ lóòrèkóòrè látìgbàdégbà nítorí pé àṣetán gbogbo ọ̀nà ló máa gbà láti bá ìsìn jẹ́ mẹ́rú ọlọ́run ọba lọ́wọ́ yóò fẹ́ ká pé tiẹ̀ náà ta ó burú ó bàjẹ́ bí tòun ti ṣe ta tó burú tó bàjẹ́ yóò fẹ́ ká pé ẹ̀sìn tó ń ṣe ò ṣe nítorí Allah ò ń ṣe nítorí nǹkan míì torí ẹ̀ yóò máa fi sí ọlọ́kàn pé má tanra rẹ jẹ ẹ̀sìn tó ń ṣe ṣe nítorí àwọn ẹni tí ń rí ọ gbóhùn sókè káwọn ẹni tí ń gbọ́ kó lè bá a mọ̀ pé tiẹ̀ yàtọ̀ ìwọ ń bàbá gbogbo orú nǹkan báwọn àṣetán ni máa ṣe lọ́sọ̀ọ́ fáwọn èèyàn torí kó lè bá a bà wọ́n lẹ́sìn jẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó tún sọ fún wa nínú súrọ́tù al-an'am àyà kejìléní ọgọ́jọ sí ẹ̀kẹtàléní ọgọ́jọ ọlọ́run ní kúl inna salati wa nusuki. ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صفوا إلى النبي محمد صلى الله عليه وسلم ike sọláàtì tẹ̀mí ń ṣe o àti gbogbo tẹ̀lé tọlọ́run tí mò ń tẹ̀lé tọlọ́run ẹran tí mò ń pa láti fi jọ́sìn fọlọ́run ìṣẹ̀mí mi àti ikú mi gbogbo ẹ̀ tí olúwa tí ọlọ́ọ̀ni olúwa gbogbo àgbáńlá ayé la sharika lah ọlọ́run ọba yóò lórogún kan wa bidhalika umir má ṣe wá orogún fọlọ́ ọlọ́ọ̀ni nìkan ni kọ́ ọ máa sìn òun gangan ni tọ́lọ́run fi pa mí láṣẹ wa ana awwalul muslimin èmi là kọ́kọ́ mùsùlùmí nínú ìjọ anabi muhammad sallallahu alayhi wa àkọ́kọ́ mùsùlùmí nínú ìjọ yìí oná àlànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam a rí i pé nínú àyà yìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi hàn wá wípé gbogbo nǹkan tí mùsùlùmí bá ń ṣe pátá porongodo ó gbọ́dọ̀ jẹ́ torí tọ́lọ̀ kò gbọ́dọ̀ ṣe nítorí bàbá kan nítorí ìyá kan nítorí ṣéwù kan nítorí èèyàn kan nítorí ànábì kan a'udhu billahi minash shaitani rajim wàá ṣe gbogbo ẹ̀ nítorí Allah ni wàá gbé gbogbo ìgbésẹ̀ rẹ̀ nítorí Allah nítorí pé òun ló ní tó ń fẹ́ òun náà ló sì ní nǹkan tó fẹ́ lọ́dọ̀ kọ́wọ́ rẹ ó lè bá wa bá ń tó ń fẹ́ kó o lè bá a má jẹ́ni tí ó ṣòfò gbẹ nínú tó fẹ́ lọ́dọ̀ ọlọ́run a gbọ́dọ̀ rí pòǹsẹ̀ al-ikhlas fún allah. naam jazakumullahu khairan ni abi Allah subhanahu wa ta'ala kí ó bá a san àwọn olùmọ̀wá ní ẹ̀san olóore ní ayé ń bí àti ní alqiyama tí ó bá tún di ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ bákan náà ní dèédé àsìkò tí a wà àwọn olùmọ̀wá wọn tó bá a gorí afẹ́fẹ́ láti bá a tẹ̀síwájú lórí ètò adabu duniya wa din asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. ṣùgbọ́n